ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé kí ni ìdí ìfiṣòfò yìí a ó kà látinú ìwé máàkù orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹrin. Mark chapter fourteen verse four. Àwọn kan sì wà tí inú wọn ń ru nínú ara wọn. Wọ́n sì wí pé nítorí kílẹ̀ a ṣe ń fi òróró ìkunra yìí ṣòfò. Ìfiṣòfò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìṣe ó túmọ̀ sí láti run nǹkan dànù tàbí láti ná ìná àpà nínú ìwé máàkù orí kẹrìnlá ẹsẹ̀ ìkíní dé ìkẹsàn-án a ó rí ìtàn obìnrin kan ẹni tí àwọn ènìyàn ń bá wí nítorí bí ó ṣe da òróró ìkunra iyebíye kan èyí tí bíbélì fi yé wa wípé owó rẹ̀ tilẹ̀ tó ìwọ̀n owó iṣẹ́ ọdún kan sí Kristi lára ṣẹ́ẹ̀rì ohun tí wọ́n ń sọ kì í ṣe wípé òróró yìí ó wọ́n jù ṣùgbọ́n tí wọ́n ń sọ ni wípé bí ó ṣe ń lò kò tọ̀nà pé ọ̀nà kan ń bẹ tí wọ́n lè gbà lò tí ó dára ju dídá sí Kristi lára lọ Jésù bẹ̀rẹ̀ sí ní bá wọn wí ó sì ń tọ́ wọn sí ọ̀nà tó tọ́ láti ẹsẹ̀ ìkẹfà wípé ẹ fi sílẹ̀ èéṣe tí ẹ fi ń bá a wí iṣẹ́ rere ni ó ṣe fún mi ǹjẹ́ ó ṣe àkíyèsí wípé àwọn ohùn àti àwọn ìtọ́ni náà wọ́n sì wà dojúdojú títí di òní yìí tí wọ́n ń sọ fún ọ wípé ò ń ṣe èyí tí ó pọ̀ jù nípa ìgbàgbọ́ rẹ àti iṣẹ́ ẹ̀sìn rẹ sí Ọlọ́run wọ́n sọ wípé ó tilẹ̀ tiẹ̀ ti gbájúmọ̀ ọ̀rọ̀ ìgbàgbọ́ yìí jù àti wípé àkókò àti bí o ṣe ń fi gbogbo agbára àti okun rẹ sin ọlọ́run ó ti pọ̀ jù. wọ́n á sọ wípé ò ń fi ìgbà ewé rẹ ṣòfò. èé ṣe tí o ṣe ń gbé ara rẹ pamọ́ sínú àwọn aṣọ tí ó tóbi yìí. jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n rí ọ kí wọ́n sì ṣe àpọ́nlé ohun tí o ní. wọ́n á máa sọ wípé ó ń fi ọwọ́ òkúnkúndùn tó pọ̀jù mú ọ̀rọ̀ ìgbàgbọ́ yìí ṣé ìwọ nìkan ni ó kọ́kọ́ sin ọlọ́run ni. wọ́n bẹ̀rẹ̀ sí ní fi àwọn ohun mìíràn hàn ọ́ àwọn eléyìí tí ó dàbí ẹni wípé àwọn náà lọ́lá fún àpẹẹrẹ wọ́n lè sọ wípé dípò tí o fi ń fi àwọn ẹ̀bùn tí ọlọ́run fún ọ yìí ṣòfò nípa lílọ ṣe iṣẹ́ ajíhìn rere ní pápá ìjèrè ọkàn èéṣe tí o ṣe lo àwọn ẹ̀bùn yìí láti kó ọrọ̀ jọ kí o wá bẹ̀rẹ̀ sí ní fi ọrọ̀ yìí ṣe iṣẹ́ olúwa fi bí ẹni wípé owó lè dáhùn ìpè ọlọ́run wọn a máa yọ ẹ lẹ́nu lónìí àwa náà nílò láti máa tún ọ̀rọ̀ jésù sọ fún wọn gẹ́gẹ́ bí ó ṣe bá àwọn ènìyàn yìí wí wípé ẹ fi sílẹ̀ si ní ẹsẹ̀ ìkẹfà ìwé máàkù orí kẹrìnlá yẹn ìwọ náà sọ fún gbogbo àwọn ohun náà àti àwọn ìtọ́ni ọ̀hún wípé ẹ fi sílẹ̀ ìfisòfò yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ń pè é ni eléyìí tí olúwa fúnra rẹ̀ gbóríyìn fún ó sọ wípé ó ṣe iṣẹ́ rere fún mi ìwọ náà má ṣe gbà láti dín ohun tí ò ń ṣe fún olúwa kù fi gbogbo okun gbogbo agbára àti ohun gbogbo tí o ní sin olúwa ìfisòfò ni wọ́n pè ṣùgbọ́n tó bá jẹ́ bẹ́ẹ̀ náà lórí fi gbogbo rẹ̀ ṣòfò lórí olúwa fi gbogbo rẹ̀ sìn pẹ̀lú gbogbo ọkàn okun àti agbára rẹ̀ jẹ́ kí òórùn dídùn iṣẹ́ ìsìn rẹ̀ kí ó kún inú ilé náà gẹ́gẹ́ bí ìwé Jòhánù orí kejìlá ẹsẹ̀ kẹta ti sọ. lónìí máa lọ sí inú ayé kí o mọ̀ wípé ohun gbogbo tí o ní láti ọ̀dọ̀ Olúwa ló ti wá kí o sì fi ohun gbogbo sin Olúwa. àyọkà wa látinú Bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wa láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ bí a ṣe ń ṣe àwọn ẹ̀dà yorùbá yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn òkòkò yìí lónìí a ó kà láti inú ìwé lúùkù orí kọkànlá àti orí ìkejìlá ẹ máa bá wa ká lọ. lúùkù orí kọkànlá nígbà kan jésù wà níbì kan ó ń gbàdúrà nígbà tí ó parí ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ fún un pé. olúwa kọ́ wa bí a ti gbàdúrà gẹ́gẹ́ bí johannu ti kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. ó sọ fún wọn pé. nígbà tí ẹ bá ń gbàdúrà ẹ máa wí pé bàbá ọ̀wọ̀ ni orúkọ rẹ kí ìjọba rẹ dé máa fún wa ní oúnjẹ òòjọ́ wa lójoojúmọ́ dárí ẹ̀ṣẹ̀ wa jì wá nítorí àwa náà ń dáríji gbogbo ẹni tí ó bá jẹ wá ní gbèsè má ṣe fà wá sínú ìdánwò. ó tún fi kún un fún wọn pé. bí ẹnìkan nínú yín bá ní ọ̀rẹ́ kan tí ó wá lọ sọ́dọ̀ ọ̀rẹ́ yìí ní ọ̀gànjọ́ òru tí ó sọ fún un pé ọ̀rẹ́ mi yá mi ní búrẹ́dì mẹ́ta nítorí ọ̀rẹ́ mi kan ti ìrìn àjò dé bá mi n kò sì ní oúnjẹ tí n fún un kí ọ̀rẹ́ náà wá ti inú ilé dáhùn pé má yọ mí lẹ́nu mo ti ti ilẹ̀kùn àwọn ọmọ mi sì wà lórí ẹní pẹ̀lú mi n kò lè tún dìde kí n fún ọ ní nǹkan kan mọ́ mò ń sọ fún yín pé bí kò tilẹ̀ fẹ́ dìde kí ó fún ọ nítorí o jẹ́ ọ̀rẹ́ rẹ̀ ṣùgbọ́n nítorí tí o kò tijú láti wá kan ilẹ̀kùn mọ́ ọ lórí lóru yóò dìde yóò fún ọ ní ohun tí o nílò bákan náà mo sọ fún yín ẹ béèrè a ó fi fún yín ẹ wá kiri ẹ ó rí ẹ kanlẹ̀kùn a ó sì ṣí i fún yín nítorí gbogbo ẹni tí ó bá béèrè ni yóò rí gbà ẹni tí ó bá wá kiri yóò rí ẹni tí ó bá sì kan ilẹ̀kùn ni a ó ṣí i fún bàbá wo nínú yín ni ó jẹ́ fún ọmọ rẹ̀ ní ejò nígbà tí ọmọ bá béèrè ẹja tàbí bí ó bá béèrè ẹyin tí ó jẹ́ fún un ní àkekèé nítorí náà bí ẹ̀yin tí ẹ burú báyìí bá mọ bí a ti fún àwọn ọmọ yín ní ohun tí ó dára mélòó mélòó ni bàbá yín ọ̀run yóò fi ẹ̀mí mímọ́ fún àwọn tí ó bá béèrè lọ́wọ́ rẹ̀. ní ìgbà kan jésù lé ẹ̀mí èṣù kan tí ó yadi jáde nígbà tí ẹ̀mí èṣù náà ti jáde tán ọkùnrin odi náà sọ̀rọ̀ ẹnu wá yà àwọn ènìyàn ṣùgbọ́n àwọn kan nínú wọn ń sọ pé. agbára belisebulu olórí àwọn ẹ̀mí èṣù ni ó fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde. àwọn ẹlòmíràn ń dẹ́ wọ́n ń béèrè àmì ọ̀run láti ọ̀dọ̀ rẹ̀ ṣùgbọ́n jésù mọ èrò wọn ó sọ fún wọn pé. gbogbo ìjọba tí ó bá gbé ogun ti ara rẹ̀ yóò parun ilé tí ó bá dìde sí ara rẹ̀ yóò túká bí sátani bá gbé ogun ti ara rẹ̀ báwo ni ìjọba rẹ̀ ṣe lè dúró nítorí ẹ̀ ń sọ pé agbára bélísébúlù ni mo fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde bí ó bá jẹ́ agbára bélísébúlù ni èmi fi ń lé ẹ̀mí èṣù jáde agbára wo ni àwọn ọmọ yín fi ń lé wọn jáde ní ti èrò yín yìí àwọn ọmọ yín ni yóò ṣe onídàájọ́ yín ṣùgbọ́n bí ó bá jẹ́ ọwọ́ Ọlọ́run ni mo fi ń lé ẹ̀mí èṣù jáde a jẹ́ pé ìjọba Ọlọ́run ti dé bá yín nígbà tí ọkùnrin alágbára bá wà ní ìhámọ́ra tí ó ń ṣọ́ ilé rẹ̀ kò sí ohun tí ó lè ṣe dúkìá rẹ̀ ṣùgbọ́n nígbà tí ẹni tí ó lágbára jù ú lọ bá dé tí ó ṣẹ́gun rẹ̀ á gba ohun ìjà tí ó gbẹ́kẹ̀lé á sì pín dúkìá rẹ̀ tí ó jí kó ẹni tí kò bá sí lẹ́yìn mi olúwa rẹ̀ lòdì sí mi nì ẹni tí kò bá ti bá mi kó nǹkan jọ a jẹ́ pé títú ni ó ń tú wọn ká nígbà tí ẹ̀mí èṣù bá jáde kúrò nínú ẹnìkan a máa wá ilẹ̀ gbígbẹ kiri láti sinmi nígbà tí kò bá rí á ní wọn ò tún padà sí ilé mi níbi tí mo ti jáde kúrò nígbà tí ó bá dé ibẹ̀ tí ó rí i pé a ti gbá a a sì ti ṣe é lọ́ṣọ̀ọ́ ẹ̀mí èṣù náà yóò bá lọ mú àwọn ẹ̀mí méje mìíràn wá tí wọ́n burú ju ohun alára lọ wọn ò bá wọ ibẹ̀ wọn ò máa gbébẹ̀ ìgbẹ̀yìn ẹni náà á wá burú ju ti àkọ́kọ́ lọ. bí jésù ń sọ ọ̀rọ̀ yìí obìnrin kan láàrin àwọn ènìyàn fọhùn sókè pé. ẹni tí ó bí ọ tí ó wọ̀ ọ́ dàgbà náà ṣe oríire lọ́pọ̀lọpọ̀. ṣùgbọ́n ó dáhùn pé. èyí tí ó jù ni pé àwọn tí ó ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n sì ń pa á mọ́ ṣe oríire. nígbà tí ọ̀pọ̀ ènìyàn péjọ yí i ká ó bẹ̀rẹ̀ sí wípé. ìran burúkú ni ìran yìí ó ń wá àmì kò sí àmì kan tí a ò fún un àfi àmì Jónà nítorí bí Jónà ti di àmì fún àwọn ará Nínéfè bẹ́ẹ̀ gan ni ọmọ ènìyàn yóò jẹ́ àmì fún ìran yìí ayaba láti ilẹ̀ gúúsù yóò dìde dúró ní ọjọ́ ìdájọ́ láti kó ìran yìí lójú yóò sì dá wọn lẹ́bi nítorí ó wá láti òpin ilẹ̀ ayé láti gbọ́ ọ̀rọ̀ ọgbọ́n Sólómọ́nì ẹ wò ó ẹni tí ó ju Sólómọ́nì lọ wà níhìn-ín àwọn ènìyàn Nínéfè yóò dìde dúró ní ọjọ́ ìdájọ́ láti kó ìran yìí lójú wọn yóò sì dá wọn lẹ́bi nítorí wọ́n ronúpìwàdà nígbà tí Jónà wàásù fún wọn ẹ wò ó ẹni tí ó ju Jónà lọ wà níhìn-ín kò sí ẹni tí ó jẹ́ tan fìtílà tí ó jẹ́ fi pamọ́ tàbí kí ó fi igbá bò ó níṣe ni yóò gbé ka orí ọ̀pá fìtílà kí àwọn tí ó bá ń wọlé lè ríran ojú ni ìmọ́lẹ̀ ara bí ojú rẹ bá ríran kedere gbogbo ara rẹ yóò ní ìmọ́lẹ̀ ṣùgbọ́n bí ojú rẹ kò bá ríran gbogbo ara rẹ ni yóò ṣókùnkùn nítorí náà kí ẹ ṣọ́ra kí ìmọ́lẹ̀ tí ó wà nínú yín má bàa jẹ́ òkùnkùn bí gbogbo ara rẹ bá ní ìmọ́lẹ̀ tí kò sí ibìkan tí ó ṣókùnkùn ńṣe ni yóò mọ́lẹ̀ bí ìgbà tí àtùpà bá tan ìmọ́lẹ̀ sí ọ lára. nígbà tí jésù sọ ọ̀rọ̀ rẹ̀ tán farisí kan pè é pé kí ó wá jẹun nínú ilé rẹ̀ ó bá wọlé ó jókòó ẹnu ya farisi náà nígbà tí ó rí i pé jésù kò kọ́kọ́ wẹwọ́ kí ó tó bẹ̀rẹ̀ sí jẹun olúwa wá sọ fún un pé ẹ̀yin farisi a máa fọ òde kọ́ọ̀bù àti àwo oúnjẹ ṣùgbọ́n inú yín kún fún ìwà ipá àti nǹkan burúkú ẹ̀yin aṣiwèrè wọ̀nyí mo ṣe bí ẹni tí ó dá òde òun náà ni ó dá inú ohun kan ni kí ẹ ṣe fi àwọn ohun tí ó wà nínú kọ́ọ̀bù àti àwo ṣe ìtọrẹ àánú bí ẹ bá ṣe bẹ́ẹ̀ gbogbo nǹkan di mímọ́ fún yín ẹ gbé ẹ̀yin Farisí nítorí ẹ̀ ń ṣe ìdámẹ́wàá lórí ẹ̀fọ́ tẹ̀tẹ̀ gbúre àti oríṣiríṣi ewébẹ̀ nígbà tí ẹ kò ka ìdájọ́ òdodo àti ìfẹ́ Ọlọ́run sí àwọn ohun tí ẹ kò kà sí wọ̀nyí ni ó yẹ kí ẹ ṣe láì gbàgbé àwọn nǹkan yòókù náà ẹ gbé ẹ̀yin Farisí nítorí ẹ fẹ́ràn ìjókòó iwájú nínú ilé ìpàdé ẹ tún fẹ́ràn kí ènìyàn máa kí yín láàrin ọjà ẹ gbé nítorí ẹ dàbí ibojì tí kò ní àmì tí àwọn ènìyàn ń rìn lórí wọn tí wọn kò mọ̀. ọ̀kan nínú àwọn òfin sọ fún un pé olùkọ́ ni nígbà tí òun sọ̀rọ̀ báyìí òun fi àbùkù kan àwa náà. jésù dá lóhùn pé ẹ̀yin amòfin náà gbé nítorí ẹ̀ ń di ẹrù barakata barakata lé ènìyàn lórí nígbà tí ẹ̀yin fúnra yín kò jẹ́ fi ọwọ́ yín kan ẹrù kan ẹ gbé nítorí ẹ̀ ń kọ́ ibojì àwọn wòlíì bẹ́ẹ̀ sì ni àwọn bàbá yín ni wọ́n pa wọ́n ṣíṣe tí ẹ ṣe bẹ́ẹ̀ fi yín hàn bí ẹlẹ́rìí pé ẹ lóhùn sí ìwà àwọn bàbá yín wọ́n pa àwọn wòlíì ẹ̀yin wá ṣe ibojì sí ojú orí wọn ìdí nìyí tí ọgbọ́n Ọlọ́run ṣe wípé wọn ò rán àwọn wòlíì àti àwọn òjíṣẹ́ sí yín ẹ ò pa nínú wọn ẹ ò ṣe inúnibíni sí àwọn mìíràn nítorí náà ìran yìí ni yóò dáhùn fún ẹ̀jẹ̀ gbogbo àwọn wòlíì tí a ta sílẹ̀ láti ìpìlẹ̀ ayé ohun tí ó ṣẹ̀ lórí ábélì títí dé orí sakaraya tí a pa láàrin ibi pẹpẹ ìrúbọ àti ilé ìrúbọ mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ìran yìí ni yóò dáhùn fún ẹ̀jẹ̀ gbogbo wọn ẹ gbé ẹ̀yin amòfin ẹ mú kọ́kọ́rọ́ ìmọ̀ lọ́wọ́ ẹ̀yin fúnra yín kò wọlé ẹ tún dá àwọn tí ó fẹ́ wọlé dúró. nígbà tí jésù jáde kúrò nínú ilé àwọn amòfin àti àwọn Farisí takò ó wọ́n ń bí léèrè ọ̀rọ̀ púpọ̀ wọ́n ń dẹ́ kí wọ́n lè ká ọ̀rọ̀ mọ́ lẹ́nu. Lúùkù orí kejìlá ní àkókò yìí ogunlọ́gọ̀ ènìyàn péjọ wọ́n pọ̀ tó bẹ́ẹ̀ tí wọ́n fi tẹ ara wọn mọ́lẹ̀ Jésù kọ́ bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀ náà ó ní. ẹ ṣọ́ ara yín nípa ìwúkàrà àwọn Farisí àwọn alágàbàgebè ṣùgbọ́n kò sí ohun kan tí a fi aṣọ bò tí a kò ní sí aṣọ lórí rẹ̀ kò sì sí ohun àṣírí tí ènìyàn kò ní mọ̀ kí ẹ mọ̀ pé ohunkóhun tí ẹ sọ ní ìkọ̀kọ̀ a ò gbọ́ nípa rẹ̀ ní gbangba ohun tí ẹ bá sọ nínú yàrá lórí òrùlé ni a ó ti pariwo rẹ̀ mo ń sọ fún yín ẹ̀yin ọ̀rẹ́ mi pé kí ẹ má bẹ̀rù àwọn tí wọ́n lè pa ara tí kò tún sí ohun tí wọ́n lè ṣe mọ́ lẹ́yìn rẹ̀ n ó fi ẹni tí ẹ bá bẹ̀rù hàn yín ẹ bẹ̀rù ẹni tí ó jẹ́ pé nígbà tí ó bá pa ara tán ó ní àṣẹ láti tún sọ ènìyàn sínú ọ̀run àpáàdì mo sọ fún yín ẹ bẹ̀rù olúwa rẹ̀ mo ṣe bí kọ́bọ̀ méjì ni wọ́n ń ta ológoṣẹ́ márùn-ún síbẹ̀ kò sí ọ̀kan nínú wọn tí ọlọ́run fi ojú fò dá àníṣẹ́ gbogbo irun orí yín ni ó níye ẹ má bẹ̀rù ẹ níye lórí púpọ̀ ju ológoṣẹ́ lọ mo sọ fún yín gbogbo ẹni tí ó bá jẹ́wọ́ mi níwájú ènìyàn ọmọ ènìyàn yóò jẹ́wọ́ rẹ̀ níwájú àwọn áńgẹ́lì ọlọ́run ṣùgbọ́n ẹni tí ó bá sẹ́ mi níwájú ènìyàn ni a ó sẹ́ níwájú àwọn áńgẹ́lì ọlọ́run ẹnikẹ́ni tí ó bá sọ ọ̀rọ̀ kan lòdì sí ọmọ ènìyàn a ó dáríjì í ṣùgbọ́n ẹni tí ó bá sọ̀rọ̀ àfojúdi sí ẹ̀mí mímọ́ a kò ní dáríjì í nígbà tí wọ́n bá mú yín lọ sínú ilé ìpàdé àti síwájú àwọn ìjòyè àti àwọn aláṣẹ ẹ má ṣe dààmú nípa bí ẹ ó ti ṣe wí àwíjàre tàbí pé kí ni ẹ ó sọ nítorí ẹ̀mí mọ́ yóò kọ́ yín ní ohun tí ó yẹ kí ẹ sọ ní àkókò náà. ẹnìkan nínú àwọn ènìyàn sọ fún un pé. olùkọ́ni sọ fún arákùnrin mi kí ó fún mi ní ogún tí ó kàn mí. jésù dá a lóhùn pé. arákùnrin ta ni ó yàn mí ní onídàájọ́ tàbí ẹni tí ń pín ogún kiri. jésù wá sọ fún àwọn ènìyàn pé. ẹ ṣọ́ra ẹ ta kété sí ojú kòkòrò ní oríṣiríṣi ọ̀nà nítorí ọ̀pọ̀ dúkìá nìkan kọ́ ní sọ ní di ènìyàn. jésù bá pa òwe kan fún wọn ó ní. ọkùnrin ọlọ́rọ̀ kan wà tí ìkórè oko rẹ̀ pọ̀ púpọ̀ ó wá ń rò nínú ọkàn rẹ̀ pé kí ni n bá ṣe o nítorí n kò rí ibi kó ìkórè oko mi pamọ́ sí ó ní mo mọ ohun tí wọ́n ṣe ńṣe ni wọ́n wò àwọn abà mi. wọn ò wá kó àwọn ńláńlá mìíràn níbẹ̀ ni wọn ó kó àgbàdo omi sí àti àwọn ìkórè yòókù wọn wàá sọ fún ọkàn mi pé ọkàn mi o ní ọ̀pọ̀ ire oko tí ó wà ní ìpamọ́ fún ọdún púpọ̀ ìdẹ̀ra dé máa jẹ máa mu máa gbádùn ṣùgbọ́n ọlọ́run wí fún un pé ìwọ aṣíwèrè yìí ní alẹ́ yìí ni a ó gba ẹ̀mí rẹ padà lọ́wọ́ rẹ ta ni yóò wá jogún gbogbo ohun tí ó kójọ wọ̀nyí bẹ́ẹ̀ ni yóò rí fún ẹni tí ó tó ìṣòro àjọ fún ara rẹ̀ tí kò ní ọrọ̀ lọ́dọ̀ Ọlọ́run. Jésù bá sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. nítorí èyí ni mo ṣe sọ fún yín pé kí ẹ má máa páyà nípa ẹ̀mí yín pé kí ni ẹ ó jẹ tàbí pé kí ni ẹ ó fi bóra nítorí ẹ̀mí ṣe pàtàkì ju oúnjẹ lọ ara sì ṣe pàtàkì ju aṣọ lọ ẹ ṣe àkíyèsí àwọn ẹyẹ wọn kì í fúrúgbìn bẹ́ẹ̀ ni wọn kì í kórè wọn kò ní ilé tí wọ́n ń kó nǹkan pamọ́ sí bẹ́ẹ̀ ni wọn kò ní abà síbẹ̀ Ọlọ́run ń bọ́ wọn mélòó mélòó ni ẹ fi sàn ju àwọn ẹyẹ lọ ta ni nínú yín tí ó lè páyà títí débi pé yóò fi ẹsẹ̀ bàtà kan kún gíga rẹ̀ nítorí náà bí ẹ kò bá lè ṣe ohun tí ó kéré jùlọ kí ló dé tí ẹ fi ń páyà nípa àwọn nǹkan yòókù ẹ ṣe àkíyèsí àwọn òdòdó inú igbó bí wọ́n ti ń dàgbà wọn kì í ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni wọn kì í ràn wú ṣùgbọ́n mo sọ fún yín pé Sólómọ́nì pàápàá nínú ọlá rẹ̀ kò wọ aṣọ tí ó dára tó wọn bí Ọlọ́run bá wọ koríko ìgbẹ́ láṣọ báyìí koríko tí yóò wà lónìí tí a ò fi dáná lọ́la mélòó mélòó ni yóò fi aṣọ wọ̀nyí ẹ̀yin onígbàgbọ́ kékeré yìí nítorí náà ẹ̀yin ẹ má máa páyà kiri nítorí ohun tí ẹ ó jẹ nítorí pé irú nǹkan báwọn yìí ni àwọn aláìgbàgbọ́ ayé yìí ń dààmú kiri sí. bàbá yín ṣàmọ̀ pé ẹ nílò wọn ṣùgbọ́n kí ẹ máa kọ́kọ́ wá ìjọba rẹ̀ gbogbo nǹkan wọ̀nyí ni yóò fún yín pẹ̀lú. ẹ má bẹ̀rù mọ́ agbo kékeré nítorí dídùn inú bàbá yín ni láti fún yín ní ìjọba rẹ̀ ẹ ta àwọn ohun tí ẹ ní kí ẹ fi ṣe ìtọrẹ àánú ẹ dá àpò fún ara yín tí kò ní gbó láéláé ẹ tò ìṣúra tí ó dájú jọ sí ọ̀run níbi tí olè kò lè súnmọ́ tí kòkòrò kò sì lè bà nǹkan jẹ́ nítorí níbi tí ìṣúra yín bá wà níbẹ̀ ni ọkàn yín náà yóò wà ẹ wà ní ìmúrasílẹ̀ kí ẹ di ara yín ní àmùrè kí àtùpà yín wà ní títàn kí ẹ dàbí àwọn tí ó ń retí olúwa wọn láti padà ti ibi ìgbéyàwó dé nígbà tí ó bá dé tí ó bá kan lẹ̀kùn lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọn yóò ṣí ilẹ̀kùn fún un àwọn ẹrú tí olúwa wọn bá dé tí ó bá wọn tí wọ́n ń ṣọ́nà ṣe oríire mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé yóò dé ara rẹ̀ ní àmùrè yóò fi wọ́n jókòó lórí tábìlì yóò wá gbé oúnjẹ ka iwájú wọn bí ó bá dé ní ọ̀gànjọ́ tàbí ní àkókò ìdájí tí ó bá wọn bẹ́ẹ̀ wọ́n ṣe oríire kí ẹ mọ èyí pé bí ó bá jẹ́ pé baálé ilé mọ àkókò tí olè yóò dé kò ní fi ilé rẹ̀ sílẹ̀ kí ó lè kó o ẹ̀yin náà ẹ wà ní ìmúrasílẹ̀ nítorí ní àkókò tí ẹ kò nírètí ni ọmọ ènìyàn yóò dé. pétérù wá bi jésù pé. olúwa àwa ni ó pa òwe yìí fún tàbí fún gbogbo ènìyàn. olúwa sọ pé. ta ni olóòótọ́ àti ọlọ́gbọ́n ọmọ ọ̀dọ̀ ẹni tí olúwa rẹ̀ fi ṣe olórí àwọn ìránṣẹ́ ilé rẹ̀ pé kí ó máa fún wọn ní oúnjẹ lásìkò ọmọ ọ̀dọ̀ náà ṣe oríire tí olúwa rẹ̀ bá bá a tí ó ń ṣe bí wọ́n ti rán an nígbà tí ó bá dé mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé olúwa rẹ̀ yóò fi ṣe ọ̀gá lórí gbogbo nǹkan tí ó ní ṣùgbọ́n bí ọmọ ọ̀dọ̀ náà bá rò ní ọkàn rẹ̀ pé yóò pẹ́ kí olúwa mi tó dé tí ó wá bẹ̀rẹ̀ sí í lu àwọn ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́bìnrin tí ó ń jẹ tí ó ń mu tí ó tún mutí yó ní ọjọ́ tí ọmọ ọ̀dọ̀ náà kò retí àti ní àkókò tí kò rò tẹ́lẹ̀ ni olúwa rẹ̀ yóò dé yóò kún un wẹ́lẹ́wẹ́lẹ́ yóò sì fún un ní ìpín pẹ̀lú àwọn aláìṣòótọ́ ọmọ ọ̀dọ̀ tí ó bá mọ ohun tí olúwa rẹ̀ fẹ́ ṣùgbọ́n tí kò múra sílẹ̀ tí kò sì ṣe ìfẹ́ olúwa rẹ̀ yóò jìyà púpọ̀ ṣùgbọ́n èyí tí kò bá mọ̀ tí ó bá tilẹ̀ ṣe ohun tí ó fi yẹ kí ó jìyà ìyà díẹ̀ ni yóò jẹ nítorí ẹni tí a bá fún ní nǹkan púpọ̀ nǹkan púpọ̀ ni a ó retí láti ọ̀dọ́ rẹ̀ ẹni tí a bá sì fi nǹkan púpọ̀ ṣọ́ nǹkan púpọ̀ ni a ó béèrè lọ́wọ́ rẹ̀ iná ni mo wá sọ sí ayé ìbá ti dùn tó bí ó bá bẹ̀rẹ̀ sí í jó ìṣẹ̀lẹ̀ burúkú kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí mi ara mi kò lè balẹ̀ títí yóò fi kọjá ẹ má ṣe rò pé àlàáfíà ni mo mú wá sí ayé bẹ́ẹ̀ kọ́ ara mo sọ fún yín ìyapa ni mo mú wá láti ìgbà yìí ẹni márùn-ún yóò wà nínú ilé kan àwọn mẹ́ta yóò lòdì sí àwọn méjì àwọn méjì yóò lòdì sí àwọn mẹ́ta bàbá yóò lòdì sí ọmọ ọmọ yóò lòdì sí bàbá ìyá yóò lòdì sí ọmọ rẹ̀ obìnrin ọmọbìnrin yóò lòdì sí ìyá rẹ̀ ìyàkọ yóò lòdì sí ìyàwó ilé ìyàwó ilé yóò lòdì sí ìyàkọ rẹ̀. jésù tún sọ fún àwọn ènìyàn pé. nígbà tí ẹ bá rí i tí òjò sú ní ìwọ̀ oòrùn ẹ ó sọ pé òjò yóò rọ̀ bẹ́ẹ̀ ni yóò sì rí bí atẹ́gùn bá fẹ́ wá láti gúúsù ẹ máa ń sọ pé ooru yóò mú bẹ́ẹ̀ ni yóò sì rí ẹ̀yin alágàbàgebè ẹ mọ àmì ilẹ̀ àti ti ojú sánmọ̀ ṣùgbọ́n ẹ kò mọ àmì àkókò yìí kí ló dé tí ẹ̀yin fúnra yín kò fi lè mọ ohun tí ó tọ̀nà bí o bá bá ẹni tí ó pè ọ́ lẹ́jọ́ lọ sí kóòtù. Si gbìyànjú láti yanjú ọ̀rọ̀ náà pẹ̀lú rẹ̀ bí ẹ ti ń lọ lọ́nà bí bẹ́ẹ̀ kọ́ ó lè fà ọ́ lé adájọ́ lọ́wọ́ adájọ́ yóò bá fi ọ́ lé ọlọ́pàá lọ́wọ́ ni ọlọ́pàá yóò bá tì ọ́ mọ́lé mo fẹ́ kí o mọ̀ pé o kò ní í jáde kúrò níbẹ̀ títí ó fi san gbogbo gbèsè tí o jẹ láì kù kọ́bọ̀. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́n tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven. ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.